الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون Ibadallah nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ọrụ ọ̀ràn yẹn lórí oníkálukú wa ike kó jìnnà sí ó sì ti rìn ní gbèrígbèrí rẹ̀ òun náà ní dáńpa àtàtì olùẹlẹ́dàá ó ti ka máa pinná káyà ka ya alágbèéká ya ẹni tó ṣe fún mi ní ọmọ àwò àbẹ́ni tó ṣe wípé àtẹ́lẹwọ́ ní wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀nà táwọn ẹni tí ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tó máa gbèrú iṣẹ́ wọn gbà olúwa fi hàn wá pé iṣẹ́ yìí iṣẹ́ tí ọ̀gá nù á ní ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé máa kópa àwọn báyìí ní máa sọ̀rọ̀ ẹ̀dá ni tó ṣe wípé kò ní sọrí rẹ kò ní rẹ́lẹ̀ jẹ láyé bí àti lọ́la gbẹ̀dà kúyà á ti mọ̀ ike ní àti ayé tó ti pẹ́ òun náà ní iná àtàtì àti agbégbá ló ti wà láyé ti pẹ́ eléyìí tó mú kí ọjọ́ nǹkan tó ṣe kó ti ń darí ayé láàmú ṣáájú kó tó di bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn kò sì sí tàbí ṣùgbọ́n ní gbogbo ìgbà ní gbogbo àkókò àríkpá kan wà táwọn ọ̀nyẹ́sẹ̀ ládìí yìí tó ọ̀nyẹ́ láyò tẹ́ẹ̀kọ́ ni wọ́n máa fi ṣiṣẹ́ sí ibẹ̀ ni wọ́n ti máa pawó náà wọn ibẹ̀ ni wọ́n ti máa gbọ́ àwọn bùkátà wọn ní iṣẹ́ tó lu ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ ní iṣẹ́ tó lu ẹlẹ́dàá wa tí ọ̀fẹ́ kọjá pé irú rẹ̀ la máa fi ṣiṣẹ́ ní iṣẹ́ tó lọ ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ tí ọ̀fẹ́ kọjá pẹ̀lú rẹ̀ iná ni mùsùlùmí ọ̀ máa fi ṣiṣẹ́ tó bá yé wa iṣẹ́ yìí iṣẹ́ burúkú ni o ọwọ́ sọ́ra rẹ dẹni pàtàkì ládùúgbò ọwọ́ fẹ́ sọ́ra rẹ di bàbàrà lójú aráàlú ike ẹ̀yin ni tani ọlọ́wọ́n la táyé ṣe ayé wo lọ́ọ́ dára ń tún ṣe wà láwo ìwà ẹni tó ṣe pé ifá ló ń jígbọ́ ìwà tó ṣe kí àtọ̀pẹ̀lẹ̀ ní ọ́ ìwà alágbèéká yanrìn rẹ tó ń wò bóòlù ti sọ ọ́ dẹni tí ń sáyé sí tàbí di ìràwọ̀ tó ń wò lọ́wọ́ àná àdó rẹ tó ń dìkà oúnjẹ rẹ tó ń gbéká òrùka àdánù tó ń dìkà bóòlù ti sọ ọ́ tí ń sáyé sí bó lọ bàyíjẹ́ ká sí rí àwọn iṣẹ́ burúkú tó lọ́wọ́ ṣe léèwọ̀ àwọn iṣẹ́ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó kó bá ní tó balẹ̀ ayé ẹni jẹ́ eléyìí tó kó bá ní tó jọ bọ̀ ọ̀run wọn jẹ́ ṣe náà níṣẹ́ àwọn awíṣá ọwọ́ ni wọ́n tún kó àwọn ọmọ aránṣẹ́ sí i lọ́dọ̀ àwọn ọmọ ọmọ wa kọ́ iṣẹ́ yìí títí àdánù iná làwọn ọmọ wa kọ́ wọ́n fọmọ sọ́dọ̀ rẹ̀ torí pọ̀ ń ṣe bójúbójú fáwọn èèyàn ìpè kí ó ní wàá mà wọ́n á kó àwọn ọmọ sọ́dọ̀ rẹ̀ iṣẹ́ awo iṣẹ́ idán lọ́wọ́ ń fi àwọn ọmọ ọlọ́mọ ńlọ ń fi wọ́n ṣe ọ̀dájú ike ọ̀kan nínú àwọn tí ń ba ayé jẹ lọ jẹ ilé ayé ọba tòrò ju bó ti ṣe wáyé lọ nǹkan ọba ti dáa ju bó ti ṣe wáyé lọ tí ọba sí àwọn ẹni tí ń ṣe sẹ́kísẹ́yì àwọn ẹni tó jẹ́ pé látara ṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ba tọmọlàkejì jẹ́ wọ́n dínà mẹ́ni tọ́nà fẹ́ là wọ́n ń ṣe sábàbí kí ìlọsíwájú tó fẹ́ bẹ́ni tí ìlọsíwájú fẹ́ wá bá kọ́má dọ́dọ̀ rẹ̀ àwọn ẹni tí ń fi dá àti àṣà sí wọn tí wọ́n fi ń ya ọkọ àtìyàwó ìdá àti àṣà sí tí wọ́n fi ń ṣekú pamọ́ ọlọ́mọ. ìdá àti àtàtì tó fi ń fa oríṣiríṣi àkóbá fáwọn èèyàn nínú ìgbésí ayé olúwa ó ṣe léèwọ̀ ó sì ṣe ní ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá eléyìí tí máa kó parun báyẹ̀ eléyìí tí máa mú kéèyàn di ọ̀kan nínú ẹni sínú àti sórí ibú látàrí dàlùkìyàmà náà wọn jáde ara wọn. gbogbo yín ya tójú bọlé nbọlẹ lọgọ tá a fi ń pè yín tójú bọlé ebi ilé àwọn aláwo ilé àwọn alágbègbà ilé àwọn àfáà níbi tájẹ pé wọn ti ń fi yín kúdá wọn ti ń fi dá gbàgbèsè ayé yín jẹ àwọn oníyàwó tẹ́lẹ̀ má lọ sọ́dọ̀ wọn gbà kankan ẹ̀yin náà nù ẹni tí ò jẹ́ kí ìbàjẹ́ kó lodò lọ́mú mi tí ò jẹ́ kó parun tí ò jẹ́ kó parẹ́ nítorí pé ń bára lọ́wọ́ fún wa iná lòkùtà ò fi bá wọn iná ni wọ́n fi jára ma ni wọ́n fi múra sí kankankan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọba ti di tà ọba ti sẹ́ni kankan di rẹ̀ ma tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ kúkú gba ọlọ́ọ̀hún kọ́ bí ká ti ṣe gbọ́ ògùn àdánù kọ́ ògùn àdánù yẹn ògùn òfòyún iná ìlẹ́rìí fún ọgbójúlé nígbà tí wọ́n ń tiraka tí wọ́n ń ṣubú tí wọ́n ń dìde lójú ọ̀nà kó lè da ilé ológun náà ni wọ́n máa ná. Bọ́lá tí wọ́n dá fún wa dá wọn ò tún ní dáṣẹ̀ ńbẹ́ ibẹ̀ náà lẹ́sùn tí wọ́n máa ná. Ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Ẹni tí ń pè náà ní àtẹ̀yìnṣẹ́ lọ́ba gbogbo yín lẹ̀ ń jẹ́ dẹ́ṣẹ̀ ńláńlá. ó fi hàn fáwọn òpìdá pátá yányá ọba àgbẹ sábìà bùrọ̀dà ẹ̀sìn Islam ó kẹra rẹ̀ láàbọ̀ níyàwó àfárá àti màtírà lè dè lọ èyí ni wọn máa lọ bá fún tẹ ọba sì jẹ pé babaláwo náà ló ń sàǹsà eléyìí tó ṣe pé ifá ni ọlọ́kọ́fà àbíkọ́ jẹ́ alágbèéká tó ṣe pé agbèéká ló ń lò àti ohunkóhun ó lè máa lò àti tí wọ́n rà wọ̀ gbogbo ọ̀pá dálábí òfin ṣẹ̀ríà òfin ṣẹlẹ̀ àfihàn abẹ́rẹ́ bá ti ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn ọ̀sán di kèfèrí olùwàní wọ́n tẹ́bàrú bá tẹ́fẹ́ ṣẹyà fẹ́yìn alẹ́ amúlùkì suleiman wọ́n bá tọkọrọ suleiman ولكن الشياطين كفروا يعلمون الناس السحر àwọn ẹni tí wọ́n bá ti jókòó iná olúwa fi hàn pé ni wọn o kí wọn ní tí mọ́ nínú sẹ́tọ̀ọ̀sì àwọn awùsẹ̀ wọn náà ń nà sẹ́ẹ̀. onílé ọkọ rẹ lọ ọkọ rẹ títí ọwọ́ rẹ sọdí kèfèrí tọmọ pé ya padà fọrọ wa náà ni báwo ló tilẹ̀ sinmi jẹ́ ìyàwó aláṣàjì lọ́jọ́ ìyàwó aláwo tí wọn náà ní jẹ́ ìyàwó yóò torí jẹ àwọn ẹni tí bá ń serú lè rẹ tó bá rẹ olùwàní wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr àwọn òpinna àwọn ni kèfèrí kọ́ ọ má bà wà bẹ́sẹ̀ ara rẹ jẹ́ kọ́ ọ má sọ ara rẹ lẹ́ni tó ti pé òfò àti òfò iná lọ́padà mú ọjọ́ tètè jáwọ́ ń ìwà aláwo tètè jáwọ́ ń ìwà oníbàárà wọn nítorí kọ́ ọ má bà di. kèfèrí olùwàlẹ́dàá wa ó fi hàn ike nínú sẹ́ àtàtì ìtàn awo agbẹgbà àǹtẹ̀yàrìn kò sí rere tí wọn máa ń ṣe gbara àwọn sẹ́ burúkú yìí àwa wíjà àwa fúnra rẹ̀ lóríkì orúkọ ọ̀nàgídẹ́ oní àtàyèsè ni ọ ọ̀bàyéjẹ́ rírí ọ̀bàyéjẹ́ gidi ni ọ. torí pé kò sí dáadáa tí wọ́n máa ń ṣe lára ṣe ọ olúwa ni wọ́n máa yọ alimani min ahadi hatta yaqula innama nahnu fitnatan fala takfur sayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi wa ma hum bidarrina bihi min ahadin illa. وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولهذا ó fi hàn pé ní àkọ́kọ́ gbà tó lọ́ قالت ike kí wọn kó ara yìí nípa báwo ni wọn ti ṣe máa pinna nítorí káwọn èèyàn kan lè tàtara rẹ̀ sórí ibú nítorí káwọn kan lè tàtàrà rẹ̀ wọnà jàánà olúwa ní àwọn mọlẹ́kà méjì ọrọ kanu nínú ọrọ àwọn olùmọ̀ nípa tẹ̀sí tàbá àjẹnú méjì oríṣi kejì nu nínú kọjá méjì àbí kọjá àjẹnú méjì ní ìgbà tí àwọn èèyàn bá ti tọ̀ wọ́n wá tọ́lá àwọn kọ́ nípa dán wọ́n máa sọ fún wa yìí pé àwa ò fìtínà lólu àti wa ò torí ẹ̀ mọ́kàn nípa rẹ̀ kọ́ ọmọba àti kèfèrí o mọ́kàn nípa adẹ́kọ̀ ọmọba àti kèfèrí ìdán wa ni wọ́n ń ṣe ó tún wá tẹ àwọn àwé ìléwọ́ pélébé pélébé ó tún ha báwọn èèyàn ike babaláwo lọ babaláwo tó gbọ́fá ó tún pín ìwé pélébé pélébé fáwọn èèyàn ó ní ọ̀tẹ̀ yánni lọ. ọ̀tẹ̀ yanrì tó ṣe kọ́kọ́ sẹ́mẹsẹ́ láti le, láti ilẹ̀ Egypt ló ń wa iṣẹ́ àdánù iṣẹ́ òfò bẹ́ẹ̀ni ó lọ sọ ọ̀dọ̀ bàbá olóògùn tó ṣe pé gbogbo ayé mà tọ́jà ìlú mọ̀ nǹkan olóògùn gbajúgbajú olóògùn atamẹ́tàdéhùn owó kan náà ni ọmọ tọkọtẹ tọkọtẹ lẹ́gbọ́ lẹ́nu náà tani tí ó fò tani tí a dànù ẹ̀ríkẹ́ àwọn tí ó fò àtàdánù ní áfíríkà èèyàn dúdú lọ́pọ̀lọpọ̀ máa fi ṣe fáàrí èèyàn jẹ́ òkùnjà èèyàn jẹ́ alágbèéká èèyàn jẹ́ aláwo ọ̀tá ti ń tẹ̀yìn àrùn àwọn omi ló ń lò àwọn àràwọ̀ ló ń wò àwọn àtẹ́lẹwọ́ ló ń wò àwọn alákòókò ọ̀ràn wọ́n máa gbéra wọn jáde. bẹ́ẹ̀ ẹni tó pàtàkì jù láwùjọ tó bá yẹ kó àwọn aláwo àwọn alọ́sàtì àwọn alágbègbà àwọn àǹtẹ̀yàn bá pàtàkì jù láwùjọ yín aláwọ̀ abẹ́rẹ́ àwùjọ burúkú àwùjọ burúkú ni irú àwùjọ bẹ́ẹ̀ ọmọ jẹ́ níbi táwọn ọ̀tá ọwọ́ tó bá ti àwọn ìbáyìí náà máa pe nǹkan òní ti tó nǹkan ilé aláwo náà gbogbo wa máa lọ ọba ni jẹ ìmánì nàdà ìsìláàmù gàdà ọ̀fẹ́ ẹ̀sìn àwọn ẹlẹ́sẹ̀ jẹ àwọn ẹni ṣe pé wọ́n tẹ̀ra wọn dànù wọ́n tẹ̀ra wọn dànù ńlọpọlọpọ àwọn èèyàn àwọn ti gbọ́ ti pẹ́ àwọn níbi anáyé àwọn oníyàwó àwọn ẹni tí wọ́n jẹ́ òpìdá àwọn aláwo subahánàlá ẹ̀yìn náà ìsìláàmù kù níbo ni ìsìláàmù yín wà tóbi wá jẹ́ pé ní ọba ìsìláàmù yín jẹ́ ọ̀nà ìlẹ̀wọ̀ ara gbálé ẹ̀rọ inú àtúbọ̀tánì ẹ̀rọ inú báwo lọ́rọ́ ti ṣe jẹ́ tó lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù nǹkan tí wọ́n ń kọ́ lọ́dọ̀ àwọn olúwa ní àfàwọn àbàjẹ́ àwọn tó fi da yẹ́rú àwọn tó fi ba yé jẹ́ ọ̀nà ìdàtọ̀ fi di atáyé sí. ẹ̀yin bẹ́ẹ̀ pé lára abẹ́tẹ̀ ńkọ́ lára abẹ́tẹ̀ ń ṣe òun náà ni máa yọ fẹ́rẹ́ kó na bèbí bẹ́yìn náà lọ́rùn ìwà záwùjẹ́ ẹjọ́ fi ya ọkọ àtìyàwó tó fi kọ̀yìn wọn síra wọn ọkọ di ọ̀tá ìyàwó ìyàwó ọ̀dọ̀tọ̀ ọkọ àwọn èèyàn mọ̀ wá pé kí ló lè ṣẹlẹ̀ báyìí kíní yóò sojú lásán máa o ètò ti lọ́wọ́ lò ó ṣe pé àwọn ẹni láti wọ́n ti yé fún wọn láàrin bẹ́ẹ̀ ni wọ́n lè ti sàtìrà kóòkù wọ́n lè ti sàtàrin ọkọ ìyàwó láti ti kọ̀yìn wọn síra wọn ọkọ wọn á máa wò ìyàwó bí ìyàwó náà ọkọ bí táwọn ọlẹni náà gbé bí ìrọ̀lì sùn tí wọ́n máa òórùn burúkú bẹ́ẹ̀ lọ́kọ máa wò yàwó bẹ́ẹ̀ nìyàwó máa ọkọ títí tọkọ òfin ní mọ̀gbà tó lé yàwó dànù tí àwọn náà ní mọ̀gbà tó di gbàdàgbà tó gbé jáde kó ń bẹ̀ ike èmi kọ́ ojú lásán kọ́ nítorí pé ẹni láabi wọ́n ti yé sí wọn ọ̀fẹ́ rí rárá pé pé sọ pé ọmọbìnrin yìí wọ́n fi fún ọ ó tún kówó lé gan pẹ̀lú towótowó ni wọ́n fi fi fún ọ kọ́ máa jẹ́ ìràwọ̀ fún ọ ọmọ sọ fún wa nígbà tó ti wà dáadáa pété bá dánwó ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ gbogbo ẹni tó bá dánwó ẹ̀wọ̀ yọ káàbù wọ́n máa fi tipátipá fóbìnrin mo léyìn òwú mi ẹtú wa lẹ́kọ̀ọ́ wọlé kí ni mo fẹ́ fi ṣe lọ́wọ́ pé wọ́n tàbí ọ lọ́ba di dìdìrín játọ́ lọ́ba dẹni tí ọmọ tó ń ṣe má lọ́ba máa pariwo rẹ̀ lọ́ba máa pariwo olùfẹ́ o tọlùkẹ́hùn tọlákẹ́hùn olùkẹ́hùn tọlákẹ́hùn ọlọ́mọ máa pàdé títí lójoojúmọ́ ayé àtìgbà tó fún àtìgbà tó bá tají. sẹ́mi pé èjò ti lọ́wọ́ nùbà ẹni tó fẹ́ rí tọ́kítí máa dárúkọ rẹ̀ gan níwájú rẹ̀ o lè bínú kúrò níbẹ̀ nítorí pé ọ̀fẹ́ rí wọ́n wá sàdíọ́ wọ́n sọ di òpònú fún fọlùkẹ́ wọ́n sọ di dìdìrín lọ́wọ́ fọlùkẹ́ fọlùkẹ́ báyìí àfi bọ́bá ti ṣe ọ́ bẹ́ẹ̀ni oríṣi ìdáná ìsọnù ó tún bẹ́ẹ̀ nu dá akramakumullah tẹ́tí wọ́n kà sí ẹnìkan tó gbádùn dáadáa tó ti kí ara rẹ̀ lókókókó bí tí ọ̀tá bá wọ́n kà sí yẹ́wọ́ adìfò níkú kọ́láńdé yẹ́wọ́ adìẹ ni tó ṣe pé mẹ́tí ń dìdì lọ́dìlọ́ láti ilé ìwòsàn kan wọ́n máa gbé lọ ilé ìwòsàn míì gbogbo àwọn ẹ̀rọ tí wọ́n fi máa ń ṣèwádìí ohunkóhun tí máa ń ṣèyàn nínú àgọ́ ara tọ́ba ya ara rẹ̀ wò wọ́n sọ pé àwọn ò rí nǹkan kan kò sí nǹkan kan táwọn rí ń dà láàmú kò sí nǹkan táwọn lè rí ń bí nítorí pé táwọn òun náà ta padà rẹ̀ pẹ̀lú ọ̀wọ́n ṣùgbọ́n àwọn gbogbo nǹkan ti ṣe yẹ kó wà náà lọ́wọ́ ẹ̀jẹ̀ àwọn ò rí i pé ọ̀nà tẹ́tẹ̀ ń gbà lára rẹ̀ ibì kankan di àwọn sì rí i pé gbogbo nǹkan lára rẹ̀ ọlọ́ bó ti ṣe yẹ jù bẹ́ẹ̀ ló jù àwọn rí i pé di lọ́nà ṣùgbọ́n tá a lè ara rẹ̀ yìí kò yá wọn ya gbogbo ẹ̀yà ara rẹ̀ èyí tó a máa pẹ́sẹ́ yàn ó dúró kí wọ́n yà wọ́n tún gbé ọtí torí rẹ̀ ló mú kò sí nǹkan kan tẹ́ńdì ní mú jáde ju pé ọgbádùn dáadáa lọ ṣùgbọ́n wọ́n fún rárá rẹ ọmọ kan ọgbádùn rárá àwọn wa sọ pé tọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí ó ti kọjá agbára táwọn kọ́ ẹni tó dẹ́kù òun náà ní kẹ́ lọ fọwọ́ lé jẹ́ nítorí pé ní tó sí ọ kìí ṣe tí ọsibítù mà nípa rẹ̀ tí ọsibítù ọba ti mà nípa nǹkan àwọn òní sọ fún ọ wípé ìmọ̀ àwọn ti pin àwọn sọ pé gbogbo pa ètò àwọn ilé ìsàlẹ̀ ti sà ńgbà tó tó wá jẹ́ pé gbogbo yẹn ti táwọn ń pàdé ọ lórí kò èso rẹ ẹ lọ fọwọ́ lè jẹ́ subhanallah bẹ́ẹ̀ ni àwọn olórí kan ó ṣe ṣe kọjá kọ́ àrùn tí wọ́n kó lóru àti tó ṣe pé gbogbo àti ọba tó ń iná bẹ́ẹ̀ ni àṣàtì nìyẹn nínú àṣàtì lè ọ nígbà tó ti rí kọ́ńtà wìtìwìtì làwọn èèyàn máa ń pé bọ̀ nídìí igbá rẹ àìsí ìpàtẹ àìsí ìsílé ìtajà rẹ làìsí máa àwọn èèyàn wá rí i pé bó ti ṣe ń wọn lọ́kẹ̀dẹ̀ bó ti ṣe ń rí sẹ́wọ̀n ìbànújẹ́ ńlá ní ike kó kùtà abọ́ rẹ ó kùtù ọmọ ọdọ rẹ rẹ̀ wọlé ẹran látàárọ̀ títí dalẹ́ kọ́ ọmọ rẹ̀ ní ṣe èló lẹ̀ tajà yìí wọ́n mọ bí wọ́n ti ti rápò mọ bí ti lè gbé síwájú ìtajà kọjá yìí gbogbo èèyàn ti máa ń rajà rẹ kàn máa pò sé ni ẹni tó máa bí ìgbà tí èsì wọ̀ yìí kan náà wọ́n ti sá sí ọ̀nà. àkàràwọ̀ kò mọ̀ wá ìgbà mi ò lè jẹ́ omi kan ni omi dán ẹni wọ́n ní kí ẹni tó fẹ́ láti gba tiẹ̀ jẹun kọ́ lọ wọ́n síwájú ilé ìtajà tiẹ̀ tó bá ti wọ́n síwájú ẹ̀ òkúta dé bọ̀ ọ̀nà wala hawla wala quwwata illa billah àṣàṣe àti dán òun ni kí wọ́n tàṣe ọ tó ṣe é gbé lè bá bẹ́ẹ̀ tó kù kúrò láyé pátápátá nínú nǹkan tí wọ́n máa fi dá ṣe ọ̀kan nínú rẹ̀ bẹ́ẹ̀ ni oríṣiríṣi aburú àtàjà ẹ rí i pé láwọn àwùjọ tiwa láfíríkà bí tí idán bá máa pa tó bá parun láwùjọ bòmíì àti parẹ́ parun láwùjọ níbi àti mú kí idán parun kí idán ó rí pé gbogbo wọn náà ni oníbàárà àwọn òpìdán gbogbo wọn náà ní ná wọn ẹnì tẹ́nìkan bá dépò lónìí bóyá ipò pé ń ṣàkóso láwọn èèyàn lórí èyí lè jẹ bóyá apàṣẹ wàá àbí ìtọ́jẹ́jẹ́ kúrẹ́bí ìgbàgbọ́ gbogbo wọn ní pé àwọn ọ̀tà déédéé dépò yìí àti pẹ̀lú àtìlẹ́yìn àwọn baba ń gbẹ́jọ́ táwọn ní àwọn babaláwo àwọn baba lóòṣà àwọn àfa ìbàdì àwọn olóògùn àwọn náà ní wọn ràn àwọn lọ táwọn fi débi táwọn dé yìí lójú ayé ó lè máa sọ pé ẹ máa rántí wa nínú àdúrà ẹ máa fàdúrà yín rántí wa olúwa bá mọ̀ pé tá a bá dépò yìí á ṣe dáadáa yóò sì jẹ́ sábàbí dáadáa fún aláyàtọ̀ pé àmì kí Allah ò jẹ́ adébẹ̀ wọ́n máa tẹ̀yìn jẹ ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́sìn wọ́n ti ṣe máa tẹ̀yìn jẹ nù lọ́wọ́ kejì ó sì máa lọ bá àwọn babaláwo wọ́n máa lọ bá àwọn babalóòṣà wọ́n máa lọ bá àwọn afọ́níyàwó àwọn máa sọ pé léyìí tọba ti débi tẹ fẹ́ ṣe polongo ọ̀rùn tó kàn pọ̀ wájú ẹ̀ tọba ti pọ̀ wájú ẹ̀ tọba ti pẹ̀yìn dàpọ̀ mẹ́ kó tó sọ̀kọ́ mọ́lẹ̀ lẹ́yìn ẹ̀ tọba ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó tó sọ̀kọ́ subhanallah Allah. lẹ̀ ń sọ mọ́lẹ̀ kí lẹ̀ ń sọ mọ́lẹ̀ nítorí pé ìgbàgbọ́ wọn tó bá fi lè dé ipò tí wọ́n wà òun náà ní pé àwọn aláwọ̀ àwọn alágbèéká àwọn àǹfààní àwọn náà ni wọ́n bá wọn débẹ̀ báwo ló sọ wá débẹ̀ tó yàrí mọ́ wọn lọ́wọ́ lọ́wọ́ sọ pé ntọ́kàn nípa fẹ́ ká yín kò lẹ̀ ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sí mọ́ ọ̀bà yé jẹ́lẹ̀ yìí. ìbọ̀kan nínú wọn ní kà lórí rédíò ní ọ̀sán gangan tí wọ́n ń bi léèrè pé bàbá ẹlẹ́ẹ̀tì jẹ̀yàn rí ó ní bẹ́ẹ̀ ni òun jẹ̀yàn òun jẹ̀yàn rí wọ́n ní ẹ̀jẹ̀yàn ó ní bẹ́ẹ̀ ni àti fún àtẹ̀jọ́ gbogbo ẹ̀ àti fòkù gbogbo ẹ̀ là ń jẹ ah! ó sì sọ pé ṣé yàn ó lè yàn kó o sì fojú ẹ̀ hàn èèyàn sọ owó ọ̀rọ̀ báyìí ẹ̀ ti káró díẹ̀ àbẹ́rẹ́ nǹkan náà wọ́n ní ẹlẹ́ẹ̀tì lọ ẹ̀wọ̀n rí ó lò sí lọ ẹ̀wọ̀n rí ó lè máa kà ẹ̀wọ̀n tẹ́ lọ ọkà olú ẹ̀wọ̀n báyìí olú ẹ̀wọ̀n báyìí ó lò tún wá lọ kirikiri lẹ́kọ̀ọ́. ní sẹ́yìn sọ iye èèyàn ti pa ó lòun lè sọ àmọ́ iye táwọn pa fóòtà ó ń mayé rẹ̀ ó wá sọ nǹkan kan tó ga wọn ní àwọn ọkùnrin àbáwọn obìnrin ó láwọn obìnrin ni ó nítorí ẹ̀jẹ̀ Subhanallah ọlọ àmọ́ àwọn tó ń pa fún tó ń jẹ ọwọ́ ọmọ torí ti Allah láì sájà àbí kòkò tí ò lè má jẹ ara ẹrin ìyàn ni wọ́n wá ń jẹ ṣébí àwọn ẹni tí ń ṣiṣẹ́ láàbì wọn yẹn àwọn náà ni gbogbo àwọn ẹni tí bá ń wá ayé àwọn náà ló ń bára wọn nínú ẹni tí ń wáyé lẹni tí ń sẹ́nu pé tó bá yóò wá kọ̀yìn sí wọn pé àwọn olókùn tó ń fẹ́ kápò lẹ̀ báwo ni ó ti tètè. ìwọ náà tó ń sógo tó ń sógo owó àjálù ògùn owó kò tẹ́tẹ̀ ìwọ náà wá ká tí àwọn òun ló ń fi léèrè ike kó fún ọ lówó ni wọ́n fi ń ṣe ọlọ́lọ́gùn owó. láyé tó bá jẹ́ pé àwọn òun lọ ń bẹ̀ ó ti ọlọ́lọ́wọ́ olùwà wá ti ọlọ́lọ́wọ́ orúkọ àtọ́rí tìkáwọ̀ yóò fún ọ òun náà ni aládùúgbò owó tẹ́gbọ́n kó pẹ́ nìkan láládì owó rí láti jẹ́ wọn ti bí ọ o ti pẹ́ láyé díẹ̀ aládì owó o olóògùn owó tí àwọn ẹni rẹ̀ là ń ti sógun owó kò fún ọ ṣébí wọn náà mọ nǹkan tí wọn nìkan lọ mú wa àwọn kan tẹ́ fẹ́ lò fún oògùn owó kò tó ń ká o ti mọ tí wọn sọ fún ọ yóò ti ṣe rí fún ọ àti yóò ti ṣe máa jẹ fún ọ lórí pé olówó ọgbà bá ní ọ̀pọ̀lọpọ̀ wèrè táwà lójú ọ̀nà báwo lẹ ṣe rò fún ọjà wèrè ganan ni sẹmẹtàrí àṣàṣì àti dóòpù yìí náà ni ọ̀pọ̀ púpọ̀ láfíríkà yìí ṣé sáfíríkà nàìjíríà nìkan o tó bá lọ sí àwọn republic of benin dẹ o bó ṣe láwọn èrè rẹpẹtẹ náà lójú títì tóró ló bù pọnbẹ náà tó bá lọ sáfíríkà tógò bó ṣe rí wọn rẹpẹtẹ lórí títì nìyẹn tó láwọn ológun alátàdí wọn pọnbẹ náà títí tó fi dé Ghana bó ṣe máa rí wọn nu tó bá dé Burkina Faso ọba ń bẹ ọba lọ kótó bọ à oníṣẹlẹ ìrí wọn bẹ tó dé Nàìjíríà ọba ń bẹ tó ológun òkú náà ló kú gbogbo ẹ kátó pé Mali ìyá àti bàbá àbí Senegal àwọn ìyá ńlá gbogbo òfò àtàdánù yìí nàní àtàkì òfò náà lọ lẹsẹ rí àwọn ológun mú wọn lẹ́rú púpọ̀ láfíríkà náà lẹsẹ rí kéèyàn kíyàn tó gba búbúbú tó gba búbúbú fún yà tí ń forí gbálẹ̀ fún yà tí ń ṣẹ̀ṣẹ̀ gbolẹ̀ fún yà ògùn fún àtàdánù àtàtì àtàgbèsà ló bì torí kí wọ́n mọ̀ bá sọ dọ́kọ̀ lọ. ó ní sọ́dọ̀ ọmọ sọ́fọ̀ tó sẹ́mi ló ń kí báwọn ó lè kúlẹ̀ ọmọ tó ti sọ́ dálẹ́ báwọn. bẹ́ẹ̀ni àtàtì nù àtàtì àti àgbèsà awo àti àfọ́fọ́ ńlọlẹ́ tó gbà fún Allah. àwọn èèyàn sì ń kú àwọn èèyàn ń kú lórí ìbàjẹ́ yìí àwọn ń kú lórí ìranù ǹjẹ́ àwọn rí pé báwo àwọn tó ti kú rí lọ́dọ̀ àwọn ológun òfò yìí náà ń kú ǹjẹ́ rí báwo rí lọ́dọ̀ nínú àwọn ológun yẹn ní nǹkan tá a ti rí àti tá

ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àdéhùn ńlá burúkú ni kí wọ́n máa bá dé olówó ṣe o ní ìtọ́jú tó ga yóò mí wọ́n burúkú kó tó di kan kú láyé yìí nítorí pé tó ti ọba rọ̀ kù ní báwo wá ni kíkú òjò ń gbà mí ó lè mú kí èèyàn kú nítorí pé tí olúwa bá fún ní tó ní agbára kọjá ni tó eléyìí túmọ̀ sí wípé olúwa sọlá ìmọ̀ fàmì hàn wá láti ayé ń bí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ṣe làákàyè kí ló ń tún wá lọ sílé ológun oníkọ́jà rẹ ó lè máa tà kí ló ń wá lọ sílé ológun ọlọ́jà rẹ ti ń tà kí ló ní máa dúpẹ́ sí ó fẹ̀mí ológun ní jẹ́ ọ̀tà ológun ló ọjà sọ fún rẹ̀ lákọ́kọ́ wò ṣé ọjà bàbá ológun yẹn náà ẹni kọ́tọ́mà mélòó lẹ̀ nábẹ̀ gbogbo yín pátá ojú méje lọ tó ń bá máa ń tọ́jú ó fi máa ta wìtìwìtì tí kò yẹ kọjá yìí pé bẹ́ẹ̀ni bá wà lọ ẹ̀ ní ráyè rí títí ọ̀sẹ̀ kan níbi tí èèyàn pọ̀ jù subahánàlá ọkọ̀ takoto wọbẹ̀ ni kò pé èèyàn pọ̀ ìwọ náà wọ́n ń retí kò sí kọ́tọ́mà méjì oní ó sì fún wọ òun sọ̀gùn fún ìyá sì ń jẹ orí tiẹ̀ tọ́ba ní kọ́ mẹ́ran wọ́n ti jẹran tójọ́ mẹ́ta ni tọ́ba ní kọ́ mádìẹ wọ́n ti jádìẹ tójọ́ mẹ́ta ni ìgbà mí ẹ̀wẹ̀wẹ̀ ẹran gan kò ní í jẹ́ ó ní kọ́ lọ wá àgbò funfun wá tó tún ní ìwò funfun tí ò sí dúdú kankan lára rẹ̀ wọ́n gbé jáde kúrò lọ́jà ní ọjọ́ alhamis lẹ́yìn sẹ̀lẹ́sì làásù nígbà tó di ọjọ́ jùmọ̀ ní déédéé asírí ń kù díẹ̀ wọ́n tún ti gbé ẹran lọ́jà. kí ló dé wọn làwọn ti lò fún táwọn fẹ́ lò fún kí ni wọ́n lò fún wọ́n lò bá díẹ̀ fún wọn ni ẹran tí wọ́n lọ rà wá ní two hundred thousand owó tó sọ fún léwúrẹ́ tó gbé wá ike wọn rí mi náà ti padà dé pé ẹran yín ó ní náírà ni ẹgbẹrún fèmí àbàbà nílé náà lọ sọ pé ọ̀dà kí lọ́ọ́ fẹ́ẹ́ sí ń bẹ̀ẹ́dín tó ọ̀bà ní sátidé mi kówó la ilaha illallah èló ló lè tajà tí ò pé òkúkú rántí ẹ̀ ẹ̀rí sẹ́yìn náà báyé jẹ́ ni o ẹ̀yin sẹ́yìn bá wọn awé wúrẹ́ funfun ká kí wọ́n sọ pé wúrẹ́ funfun oníwò funfun tí ò sí dúdú kankan lára rẹ̀ àgbò dúdú àti àgbò ewúrẹ́ dúdú àgbò dúdú dúdú títí tó fi sórí ìhun ọ̀gbọ́dọ̀ sí funfun kan lára rẹ̀ wọn náà ọwọ́ àti kéde lọ́jà pé tọ́ ẹ máa bá ní wá o ẹ máa bá ní wá o gbogbo kótó ẹ bá ti gbúrò àgbò dúdú wọn lè fẹ́ àríkà ti gbẹ̀lẹ́mú yẹ lọ kí ló dé wọn gbẹ̀mí iṣẹ́ kan ní iṣẹ́ kí ló wọ́n ń bì ọ́ ẹran tó o bá ní lórí gbàgbà owó bàjẹ́ ló fura machine olùkọ́ ra machine olùwà má jàdẹ́gùn burúkú ọ̀rọ̀ lù ọ́. àkàrà kún un lọ iṣẹ́ rẹ̀ náà ká máa ṣe níbi iṣẹ́ wa ṣéṣiṣẹ́ bú ẹ̀yin gáwọn olóògùn lọ́wọ́ ẹ̀yin gáwọn àwọn alátàtì lọ́wọ́ ìwọ ní kẹ́lùkọ́ ọgbọ́dà ní ìṣúná nígbà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àmọ́ ẹ̀yin òní ṣe bẹ́ẹ̀ yóò bá lójú rẹ̀ yóò máa pa bóbóbó ni wọ́n bá wá pẹ́yìn lọ́lọ́gbà àwọn olóògùn ní fọ́kàn lójú ẹ̀ fọ́kàn lójú ẹ̀ bẹ́ẹ̀ láì ṣe àìwúlẹ̀ àkú bẹ̀ ojo. àkàràmọ̀kùnrin wa ẹ fọ́n olóògùn òfòwò pàbàjẹ́ láwùjọ wa tó bá ní kí wọn náà wá mú wa lọ léèyàn ọ̀pọ̀lọpọ̀ lè mú wa lọ lé mẹ́wàá. torí náà dá wọn mà jẹ́sẹ̀ tẹ́ lọ́rẹ̀ àmọ́ máa bá wọn wá sí apá tí wọ́n lò fóògùn. wàlá hàwùlà wàlá kúwwata ìllà billah akara níjẹ́ wàá ní bàjẹ́ ìfẹ́ tán lafrika níjẹ́ òní aburú abụrụ ise láfíríkà wa yìí kí ụlọ lọ sọ ruo na wọn náà ń lérí otu ti dolóògùn dikwe ti di a ọmọ tí tó bá fojú di yóò rìn lọ ni ẹgbẹ́rọ̀ ọ̀rọ̀ bá wa náà ni pé nǹkan kan

bàbá alukurani kò yí òpin lẹ́ni ọ́ alukurani kò yí báwo ọlọ́ alukurani làwọn fi ń yẹsẹ́ wò wọ́n sọ fún alukurani jẹ́ pé ọmọ yìí lọ́ba jíwọ́ alukurani kò yí òpin ọ́ torí náà lè yí mọ́tàrà ẹ̀dànù òpin ọ́ irú láwọn òpin burúkú ba ìsìlámù lójú jẹ́ wọ́n sọ pé wọ́n léwélégbò ni tẹ́tẹ́ náà ni léwélégbò èwo léwé èwo légbò nínú iṣẹ́ wọ́n bá fẹ́ máa ti tẹ́ àbùmù máa ti tẹ́ àbùmù anílé alábùmù lẹ̀ èwo wá ní kéwù léwélégbò o ti fẹ́ sọ kéwù di nǹkan mìíràn o ti fẹ́ sọ kéwù di nǹkan mìíràn aláwo lọ fẹ́ dà bí ìwọ náà ni oníṣẹ́ àbùmù ló ń ṣe ó sì máa bá yàn kí àgbo ó wá bọ́ ó ní bàbá àwọn kòkòrò tó sún sáwọn lára yìí àwọn ọmọ bó ti ṣe jẹ́ àgbótẹ́bà kì sáwọn lọ́sọ́ táwọn bá fi wẹ̀ insha Allah olúwa ní kí gbogbo kòkòrò yín káwọn wẹ̀ dànù tọ́ba ní kọ́kọ́kọ́ mọ́ wá kọ́ dàníyàn pé alágùnmu lélẹ́yìn àbó ti di alágúnmu ó ti di nǹkan mi o ó ti di nǹkan mi bàbá ẹ̀ ń ṣiṣẹ́ awo alẹ́ sàtìlẹ̀yìn náà àbọ̀wọ́ bẹ́ẹ̀ wọ́n tó wá a'udhu billahi minash shaitani rajim akramakumullah ó dàbí kólé bá yọ obìnrin kan ní ọlọ́bẹ̀ nìkan ó ní alágùnmùlò obìnrin wọn sọ fún yín pé ọkọ òun o kèé léṣe kò sí báwọn ṣe lè gbìyànjú tó nǹkan rẹ̀ dìde bàbá ìgbà fúnra gùn tó bá ní kó lọ fún ọkọ ọkọ kò lò kò sí bá kó ṣe lò ó yóò wá fún lérò dùnú pé nǹkan rẹ̀ ti ti tẹ́ obìnrin bá tún padà lọ ó ní bákan náà lọ́mọ sórí bàbá bá sì mú ìpa ọta mọ́lẹ́ ní bá ń bọ́ sókòtò ìgbé ìjọba ọkọ rẹ ti rí ọtí káni ariwo tó fi kárùn jòwó rí ọ ah! áà tẹmọ kágúnmú ti fẹẹ di agúnmú ó ti di nǹkan mìíràn ti bẹ́ẹ̀ náà ni ẹni tó wá bọ́ tó ní ọmọ òun ọwọ́ àti wọ sùkúlù nípínlẹ̀ báyìí ṣùgbọ́n nípínlẹ̀ sùkúlù tọmọ ń fẹ́ wọ̀ òfin tó dé òun náà nìkan máa pínlẹ̀ nìkan náà máa sábà gbà bẹ̀ òun wá fẹ́ láti sapá pé kóun ó rí ìwé ìjọ́mọ̀ pínlẹ̀ ń gbà fọ́mọ òun ó sì mọ̀ pé mọ àwọn èèyàn nípínlẹ̀ tẹlifóònù bá sọ̀rọ̀ pẹ́kú táwọn bá lọ bá wọn wọ́n fi ràn wọ́n lọ́wọ́ tó wọ́n fi ríwe ìjọba àpilẹ̀ ń gbà tó fi rí lẹ́ẹ̀kọ́ wọ̀. ẹ dákun tí wọ́n béèrè ẹ wo bó ti fi hàn gbangba wọ́n wá ní kó lọ wá pẹ́pẹ́yẹ méje wá pẹ́pẹ́yẹ funfun méje kí ni a ti fẹ́ ṣe pẹ́pẹ́yẹ funfun méje ó ní à torí káwọn àwọn ayé wọ́n wá di wa lọ́nà ni bàbá bá wọn sọ̀rọ̀ áà. ayé wo lọ ya jẹ pẹ́pẹ́yẹ méje nítorí pé a fẹ́ gba indigenship certificate sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ti ṣe máa dáhùn òkú dámànù torí di ẹlẹ́ka kíyè sára wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ wa apari sọ̀láàtì ìmáàmù ti pàṣẹ àdúrà àdúrà ń ta ń bẹ̀ ọ́ nígbà tó ṣe débi kan wá ní sọ àìbá àmọ́ àyíntẹ́ ń tajà fọ́tò ọ̀bá tẹ̀ wá rí wa o ẹni ń wọ́ wá rí wa o. ẹni wá ya kọ́ wá rí wa o ẹni tí ayé gbógun ti kọ́ wá bá wa sẹ̀mọ̀ fi ń polówó awo nìyẹn ó ti ń polówó pé alágbègbà lòun ó ti ń polówó wípé ẹni tí ń ṣiṣẹ́ ẹgbẹ́ lòun irú rẹ̀ yẹn lè má mọ̀ irú rẹ̀ yẹn lè má mọ̀ gbàù látó fẹ́ bọ́ lọ́wọ́ àtàtì láwùjọ wa láfíríkà tọ́wọ́ pé àtàtì ló gbélé yín ló wọ́ọ̀dà mà tọ́ba ti fẹ́ wọlé yín kí lọ́ọ́ bá kí lẹ sọ̀rọ̀ kí lẹ sọkọ àtàtí ló gbélé yín rò àtàtí ló gbélé ìtajà yín rò kí lẹ sọ̀rọ̀ kí lẹ sọkọ kí lè ìtajà yín àtàtí gan ló gbé wọn gan ró torí pé lára rẹ ọwà fírì gbogbo nǹkan ló dè má dìbà yìí o ti sapá má pa o fi tọ́ máa ka tọ́ máa ka ọlọ́gbọ́dọ̀ dira gidi kó tó jáde níta nǹkan náà nǹkan náà bóòlù ó ti jẹ́ mùsùlùmí gan kò yé bóòlù ṣe jẹ́ mùsùlùmí pẹ̀lú gbogbo àdìká tó ń tì mára tó ń tì má gbogbo ara tó ń tì málẹ̀ tó ń tì má ṣọ́ọ̀pù mọ́tò onígun ọ̀bọ mẹsìnì igun ọ̀bọ kẹ̀kẹ́ àtẹ̀jẹ̀wá gan ọ̀bọ gbogbo ẹ̀ náà lẹ́dẹ̀ tí ẹ̀ má la gbọ́n Islam náà wà wà gbọ́n Islam náà wà ẹsẹ̀ ńlá gidi ni ẹ bá jẹ́ pé ẹ fẹ́ ṣe Islam ẹ ṣe Islam lódodo ẹ máa pa mẹsẹ̀ kúrò nínú gbogbo àwọn oògùn ọ̀fọ̀ àtàsíni ìdáni agbègbani ilé àfa àkàlọ̀ ńlá ni gbogbo àgbàdá ọ̀pá sí. torí pé ọfẹ́ wà lìjánà ẹ mẹ́jọ àgbàgbé pé wà lìjánà làásẹ̀ ń ṣe Islam àfẹ́ wọná làásẹ̀ ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí di eléyìí ó di ọwọ́ wa o kájọ ẹni tó ṣe é á jìnnà sí ìwà ẹ̀ṣẹ̀ yìí kìí ṣe haramu lásán ọyẹ àyàn ní kèfèrí kìí ṣe haramu lásán ọsẹ ẹdẹni tó kúrò nínú islam pátápátá tànàbí ti sọ pé ejì sẹni bó sẹbẹ àlùmọ òbí pààyè ẹ jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ méje eléyìí tó ṣe pé máa kó parun báyìí ànábì wa sọ kan nínú ní dán sí. gbèsè ń tọ́da ẹni tó bá ń ṣe kò lè jẹ́ ní pàtàkì láwùjọ mìíràn ẹni àbùkù lásán lásán ni ọ̀ma jẹ tẹ́bárí tẹ́nìkan fún alẹ́ kẹgbà kọ́kànnú àwọn tó ju wọn dúdú ni àwọn tó ṣe pé wọn ọ̀dà kankan mà olú ẹlẹ́dàá kọ́ba àwùjọ wa jù àbúrò àti ó kéré ní àbó tóbi olú akọ́ba kápò láwùjọ wa aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum. فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 wọ́n nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam iléeṣẹ́ ìmáàmù Tirmidhi tí wọ́n gbé jáde gba ọ̀nà kan tó kún régé anábì ní hajj sáàhìrì ọ̀gbọ́n ọ̀gbẹ́sùn bẹ́ẹ̀ sáyé ìdájọ́ eléyìí tó ṣe pa àmà ṣe kọ́ pè dán òun náà ní ká orí rẹ̀ pẹ̀lú ìdá ká orí rẹ̀ pẹ̀lú ìdá eléyìí òfin Allah islam kò fa ìgbà bàjẹ́ kò sì fẹ́ kí mùsùlùmí ọmọ sì bàjẹ́ kò fẹ́ àwọn mùsùlùmí ọ bàjẹ́ tó sùn wà islam fẹ́ ká máa ṣe iná ló ti ká máa ṣe ikú àmà ṣiṣẹ́ àṣàṣì àmà ṣàgùn àmà ṣiṣẹ́ awo àmà ṣiṣẹ́ agbègbà àfọyín àwọn ìṣe burúkú ìṣe rádaràdà ni tó rẹ̀ lófin ṣẹlẹ̀ àṣọ ike kíkpa pa wọn kò sì ní kó yìn wọn bá kò ní pé kó fún wọn lọ́rùn kù kò ní kó sọ wọn sínú sákásáká kó sọ wọn sódò kó tẹ̀rì ó ní kí wọ́n bẹ́ orí wọn dànù ní pẹ̀lú idà òsì tàbí ṣùgbọ́n nígbà tí wọ́n bá mú òfin yìí tẹ yóò sojú àwọn kan nínú àwọn mùsùlùmí yóò fi máa jẹ́ ìhánilétí sẹ́ni tó bá tún ṣẹ́kù nínú ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ bùjá lẹ́tà ibnu abdá. ọ̀fun anírò ó ní àtẹ́nà kìtàbù Umara qabla mawtihi bisana ìwé tí Umar kọ ọwọ́ abá wa nígbà tí ń kú bí ọdún kan tí Umar ọ̀sà láìsí àníkótóló kulla sahirin wa sahira nínú òwe yìí Umar kọ síbẹ̀ pé gbogbo àti gbogbo ẹ máa pa ẹ máa pa gbogbo àti gbogbo kò sì sí nǹkan kan tó pa òfin yìí rẹ ọsẹkù bẹ́ẹ̀ anabi ti síwájú sọ ike hajj sàhírí darbatun bis-sayf ìdájọ́ òpìdán wọn náà ní ká bẹ orí rẹ pẹ̀lú dà Umar radiyallahu anhu àwọn náà tún kọ̀wé bẹ́ẹ̀ ike ẹ máa pa gbogbo òpìdán lọ́kùnrin ẹ máa pa gbogbo òpìdán lóbìnrin kò sí ìyàtọ̀ láàrin òpìdán kùnrin àti òpìdán bìnrin nípa pé ọ̀pọ̀ ayé jẹ́ làwọn méjèèjì iṣẹ́ burúkú ni sí ọwọ́ wọn olúwa ẹlẹ́dàá wa ṣe lófin kíkẹ́ ká ẹ máa pa wọn nì. torí ẹ gbogbo nǹkan tó máa pè ní idán tó máa pè ní àṣàṣì tó máa pè lóògùn òfò ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí pé jìnnà sí o ó lè jẹ́ pàǹpọ̀fọ̀ àbá ń pò gèdè àbá ń pọ̀ ìyájọ́ à ń pa ìyájọ́ gbogbo ẹ̀pátá gbọ́dọ̀ jìnà sí ìníkọ̀ olúgbọ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí àwùjọ àfọ̀tẹ́ mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn ogun rádaràda ogun játijàti olójogun rẹ lọ́dọ̀ bàbá rẹ bàbá jogun sọ̀sẹ̀ tí ọba wúlò àbí ọba kó bá ní ọba pa ayé àtàlùkù yá máa wá jẹ́ ayé dàgbó tí lọ fẹ́ fi ṣe torí délé ọgbọ́dọ̀ jìnà sí gbogbo ẹ̀pátá ọgbọ́dọ̀ jìnà sí bákan náà gbogbo ń gbogbo òrùka burúkú gbogbo òwú eléyìí tí gbogbo ẹni ṣe pẹ̀lú òògùn gbogbo ẹ̀ pátá gbọ́dọ̀ dànù gbogbo ẹ̀ lọ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ lókun ìgbà tó bá bẹ́ sórí rẹ̀ gbogbo ètò sọ̀rọ̀ gbogbo ètò sọkọ́ gbogbo ètò ìrìmọ́lẹ̀ gbogbo ètò kàmáradì gbogbo ẹ̀ pátá lọ gbọ́dọ̀ lọ mú kó nítorí pé ọfẹ́ kú ní mùsùlùmí o sì fẹ́ wà lùjánà bẹ́ẹ̀ ni òògùn tí ọkọ tó ṣe síyàwó àbí tó ṣe sáwọn obìnrin olóbìnrin pé kí wọ́n lè máa fẹ́ràn rẹ̀ abóògùn tóbìnrin ti sọ́kùnrin bóyá ọkọ rẹ̀ abóòsè sọ́kùnrin ọlọ́kùnrin wọ́n lè máa fẹ́ràn rẹ̀ ìdáná ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá la gbọ́dọ̀ bọ́ ń bẹ̀ ọ wà nínú hadith ikú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam hadith Abdullahi bin Mas'ud radiyallahu anhu anábìíní inna ar-ruqa was-sama'ima wat-tiwalata shirk Abu Dawud ló gbé jáde gbọ́ ọ̀nà kan tó gbogbo àyájọ́ gbogbo ògbèdè gbogbo nǹkan tí wọ́n máa wí lẹ́nu tọ́jú ògùn yìí bákan náà gbogbo iṣẹ́ máa dì kí wọ́n máa tán kókó kò bá jẹ oúnjẹ kò bá tíra kò bá òrùka kò bá ìfúnpá èyí yẹ owó lè jẹ bákan náà tọkọ síyàwó gbogbo ise ṣẹbọ Allah la gbogbo o lè mùsùlùmí kó máa alámúlùmálà tọba ti di alámùlùmálà ṣe é ṣe mùsùlùmí ma ó ti fi islam sílẹ̀ wọn lọ bùkátà islam kó jẹ kó yí ọ tọba ti wá lè ṣe bó ti ṣe rí pàtì ònzá ti pọ́ọ̀tù tipẹ́ ó ti pọ́ọ̀tù tipẹ́ nígbà tọba ti ṣe bólúwa ti ṣe fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹlòmíì ó ń sin ẹlòmíì wá sí masalasi ni kí ó ṣe mùsùlùmí nítorí pé islam ti ṣe ti bàjẹ́ tipẹ́ ẹlòmíì islam yún àjèjì lọ́jẹ́ sí nítorí pé kìí sọ̀kan nínú àwọn ẹni ṣe nítorí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ tàbá gbé lórí àjẹ kò fi nǹkan kan jẹ́ mùsùlùmí. rédíò lè kí èso ara o tọba fẹ́ jẹ́ mùsùlùmí kan jẹ́ mùsùlùmí mùsùlùmí àti ẹni tí ń ṣe nǹkan míì kò sáyè rẹ̀ kò sáyè rẹ̀ gbogbo ògùn fàdà dánù ọgbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ ìwọ sì jẹ́ pé iṣẹ́ ìṣe rẹ ni iṣẹ́ tó yàn láàyò ọgbọ́dọ̀ pàtì lónìí kò gbọ́dọ̀ dọ́lá nítorí pé tó o bá pàtì ó rí i pé òun náà padà pọ̀ sí i ebó kò ó bilẹ̀ kí lọ́ọ́ fẹ́ sọ fún luwa wa ní ọ̀gbìn dàgbéyàm jíṣẹ́ kan ọ̀bá péyàn ìyẹn máa lọ wá mi ìsèyìn ìyẹn kọ́ṣẹ́ bíríkìlẹ̀yà ọmọọṣẹ́ ṣùgbọ́n àsìkò ká ti dé nìsín tó ṣe pé wọn ò gbéṣẹ́ fún ma gbogbo àwọn tó ń mọ̀ ọmọọṣẹ́ wọn ò gbéṣẹ́ fún ma àwọn ọmọ táwọn jẹ́ ọ̀dọ́ ni wọ́n ń gbéṣẹ́ yẹn fún nìsín ah, èyàn ń jókòó kò rí sẹ́sẹ̀ èyàn ń jókòó kò rí sẹ́sẹ̀ ẹ̀rí tó bá yá ló padà lọ wá sẹ́mi ìkọ̀ ó lè kú ònípò ọ̀gá kó máa ṣiṣẹ́ lébùrà ọmọ bá gbé pọ́npọ́n kó sá ti máa rí nǹkan kan mú lọ sẹ́nu tòkátà kó gùn òfò kan àtàdánù iṣẹ́ awo àdánù iṣẹ́ àfa kan yanrìn régbè tó náà lọ́wọ́ ń ṣe sọ wá di pé ẹ ọ̀fẹ́ pátì torí fi tó ṣe oúnjẹ kí ló rí ń bẹ̀ oúnjẹ kí ló rí ń bẹ̀ tó kó bọ̀ láyà tẹ̀síyàmù pàtì kọlọ wá sẹ́mi sí aláàánú ni Allah wọn kì í fi nǹkan kan lẹ̀ nítorí ti Allah àti pé wọn fi ń tọ́ dáa jù lọ kó fi rọ́pò fún pàtì lónìí wọ́n jẹ́ ọ̀dọ̀la bọ̀dá rẹ ní sẹ́ni iye kan rẹ kan ní sẹ́ni ìbátan rẹ kan ní sẹ́ni pàtó lójú ọ̀rọ̀ kọ́ pàtì nítorí pé kìyàmà tá ń lọ kò sẹ́ni tí ó wù kó òun dá kìyàmà kó kò lólórí ibú wàláhì kò sí olùwàkọ́mọ̀tò wa lólórí ibú torí ìdí ẹlẹ́yìí báyìí gbogbo oògùn eléyìí tí a ń dìka eléyìí tí a sọ̀rọ̀ eléyìí tí a dì mọ́lẹ̀ eléyìí tí a rì mọ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá lọ mú kúrò oògùn tí a ṣe sí ìyàwó yín ìyàwó yóò ṣàdédé fẹ́ràn yín kéṣe lè là kéṣe lè là àdàmàdì ìfẹ́ ni ìfẹ́ tó gùn mú wá ni ẹ lọ jẹ́ ọkùn burúkú yẹn o èyí tí a ń kó náà má lójoojúmọ́ tọ́lá tó tọ́lá ti ń koná ma lórí ìyàwó ọmọ dàrú kó o sáré nípa yín ni i love you i love you ìyàwó tó ń kó o ní lọ́ọ̀bù ti fẹ́ wá pẹ̀lú ìyà. bẹ̀rù Allah rántí pé kún bẹ ìgbéǹdàlù kìyàmà wa òkùn tí wọn náà ṣe sọkọ rẹ ọkọ ti di dìde rìn gbogbo tó bá pa ọwọ́ rẹ ní òkò sí lásán wá ọkùnrin máa wọ́n tún akó two hundred thousand fún ọtún kó sọ́wọ́ ìyàwó two million ọwọ́ ìyàwó thirty million ọwọ́ ìyàwó à kọ̀bójúbọ̀ ọ̀rọ̀ wa ṣé lọ́ọ̀dún náà ló tó bẹ́ẹ̀ kọ̀bójúbọ̀ ọ̀rọ̀ wa ogun tó ṣe sọ́kọ̀ ọjọ́ ìṣèṣì lọ jáwọ́ ń bẹ̀ kó ló tó tí àtìrí rẹ gbogbo ẹ̀ ìṣẹ́gun sí Allah agbọ́dọ̀ jìnnà sí torí di lọ́dọ̀ wọ wa o ẹ wá ní sọ láwùjọ tiwa lọ́dọ̀ ọmọ Yorùbá ògùn lẹ́yìn máa ń ṣe ògùn lẹ́yìn kàpọ̀ ẹ ti gbàgbọ́ pé látara ògùn lẹ́sìn rí sọ àti ààbò ẹ bá ní ká má ma ẹni ká dínà sí àṣàṣì ẹni ká sí dán pé àní jẹ́ ẹni tó ṣe pé ilẹ̀ ọlọ́wà mi tí àrà ò ní sán pa tí omi ò ní gbé lọ tọmọtọmọ tí ilẹ̀ ò ní wa lẹ́sẹ̀ kò sí nǹkan kan nu aburú yẹn tí ó ṣe torí olúwa ni máa ń sọyìn ẹni tó lùwà bá sọ ọ̀nà ọ̀bẹ lábẹ́ ẹ̀sẹ̀ ẹni tó lùwà bá sọ kò sí nǹkan tó lè sọ. ẹran ti polóògùn tí ń sóògùn fún yàn togun-togun yóò kù ní ọjọ́ ọba kù tóògùn bá máa gbà ní ọyọ kọ́gbọ̀n ńlẹ̀ babaláwo kú bàbá alágbègbà kú àfọ̀ yín ẹ̀rín kú àwòrán àwọn kú ah, ẹ̀yin náà sì mọ̀ ẹ́ pé ọ̀lẹ́ náà ní gbogbo èèyàn olúwa nìkan la lágbára àbẹ́ ẹ̀gbọ́n àtàkì yorùbá náà dání wọ́n ní pípa babaláwo bí ẹni tó nípa ó ní ó yẹ kí fọ́ gbà á lẹ̀ wọ́n ló pọ̀ ó ṣègùn bígbà tí ò légbòogi egbòogi pọ̀ egbòogi pọ̀ bẹ́ẹ̀ ni ewé pọ̀ kí ni gbogbo eléyìí lè ṣe wájú tí kú bá dé agbára wo la lágbára rọ ní agbára ibi irọ́ lásán náà ẹni ìlànà tí èsì táwọn mùsùlùmí ni ìlànà tí èsì táwọn mùsùlùmí ni mọ́ àtàrà rẹ̀ dànù wọ́n máa pera rẹ̀ mùsùlùmí aláwo mùsùlùmí alátàkì mùsùlùmí alágbègbà mùsùlùmí tí ń yé pẹ́ wò mùsùlùmí awòràwọ̀ ńjọ́bọ̀ bá ti pa gbogbo nǹkan pọ̀pọ̀ má islam islam ti fi ọlẹ̀ ẹ ṣe mùsùlùmí má agbẹ́ndàkìyàm gbogbo ìtọ́ bá kù nínú ẹrù rẹ tó fi lẹ́bọ lẹ́rù tètè yọ dànù gbogbo ìtọ́ bá kù nínú ẹrù rẹ tó fi ní gbogbo tó bá kún náà rẹ tó fi ní nǹkan tó jẹ mọ́ iṣẹ́ awo tó fi ní lẹ́rù yọkọ nẹrù rẹ ìdá tó fi nínú ẹrù yọkọ rẹ kò lè bàjẹ́ mùsùlùmí gidi di na 'inda Allahi al kò túmọ̀ sí kò kò séwu láyé kò túmọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbàtà bí àwọn ọmọ ọmọ rẹ̀ alhassan àti hussein ọdọ alójú àwùjọ tó dáa jù láyé làwùjọ tá nàbì wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ bá mi wà dúrà tá nàbì tó ń ṣe fáwọn ọmọ yìí ó ní u'idhukuma bi kalimatillahi tammati min kulli shaytanin wa amma wa min kulli aynin lamma wọ́n sáàdì ọ̀n wá ìsádi fẹ́yìn ọmọ mi méjèèjì níbi aburú gbogbo àṣẹ̀tánù àti níbi aburú gbogbo kòkòrò eléyìí ti máa ń ṣe ní sùtà bí àkekè bí ejò àti níbi gbogbo aburú ojúkójú Allahu akbar láyé ànábì inú àdúrà tánàbì ń ṣe torí kébi tí sọ wà nù jàmá àtọ̀sí máa di owó ẹyọ mọ́ ma lọ ká máa dé máa ń dì orí ọkọ orí ejò kátó máa lọ́rùn ó gbé lẹ́yìn ránù àtìrégbè lásán pẹ̀lú ọba sọ́ni wàláhì kò sẹ́ni náà kò sẹ́ni náà tọkàn rẹ̀ lè balẹ̀ pẹ̀lú ọba sọ́ni kò sí bàbá ńlá fún ẹnìkan tó lè dúkùkù lájà mọ́ olùẹlẹ́dàá kó fi sọ rẹ̀ sọ wa olùẹlẹ́dàá kó tún wa sí níbi tá a kù sí olùwàkọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba ọba ní fún àwùjọ wa sí gbogbo kùjẹkùjẹ eléyìí tí ń bẹ láwùjọ wa tí ń bẹ nínú wa wa tí ń bẹ nínú sí wa olùwàdàkùn bá wa mú kúrò báwa fi wá rí ìṣesí tọ́da panìtì rọ́pò rẹ̀ ohunkóhun ó kéré ní abó tóbi tó lè bà wá lẹ́sìn jẹ́ Olúwa dákun má fi ṣàdánwò fún wa Olúwa gbà wá là wá lọ́wọ́ gbogbo ní tó bá fẹ́ wa jẹ́ Olúwa wa ní kọ̀kọ̀ àti ní gbangba. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين لا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها